ẹ̀já tẹ̀ wájú. ṣé wá rí nínú àwọn oògùn ìbálòpọ̀ tá a rí àlàálì nínú rẹ̀ tá a rí àlàálì èyí tó jẹ̀tọ́ nínú ẹ̀ òun ló jẹ́ mẹ́ta tó kẹ́yìn òun ló jẹ́ mẹ́ta tó kẹ́yìn níwọ̀n àgbà tí wọ́n bá ti lo èròjà haramu mẹ́tẹ̀ẹ̀ta tó kẹ́yìn yẹn ẹni tó bá bùkátà sí ìsìláàmù ṣe lẹ́tọ̀ fún un kódà tó bá lọ ka àtìbù àdánbáwí irú àwọn oògùn tó ní í ṣe pẹ̀lú mẹ́tẹ̀ẹ̀ta yìí ọba pàdé ń bẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ tó jẹ́lẹ̀ karùn-ún báyìí mẹ́rin tí mo kọ́kọ́ kà yẹn má débẹ̀ o èèwọ̀ ni o má sì jẹ́ kí wọ́n rí lò fún ọ ọ̀nà tí wọn ò sì nígbà rí lò fún ọ ò ní pé látẹ̀tẹ̀bẹ̀ kòtùwá ti ṣe ìtọ́n má torí pẹ̀sù ẹlẹ́ẹ̀kejì ó kúrò lọ́ àkẹ́fì rọ̀ máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ bukura tanwa asilan ní òwúrọ̀ àti ní àṣálẹ́ wàyíndàlẹ̀ hadifat àti nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì bá ń ṣẹlẹ̀ kó máa ṣe wọ́n gbogbo àdúrà tó nídìí ní aspect yẹn ó wà digbí nínú hisnu ali muslim citadel of the believer oògùn karùn-ún tó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ ó ní alé alé ọmọkùnrin ló máa ń lo alé alé sì jẹ́ oògùn tí ó lẹ́tọ̀ọ́ nígbà tíyàn bá bùkátà sí ìdí ni wípé nǹkan ọmọkùnrin. kó tó lè ṣiṣẹ́ dáadáa ó gbọ́dọ̀ le ó gbọ́dọ̀ le tí ó bá ti le kìnìyàn ti ní problem ó ti ní problem àìlera ni tó sì ní oògùn ó ní oògùn kò ṣọ́ra fún èyí tó bá jẹ́ eléròjà àrọ́ọ̀mù bákan náà ṣọ́ra fún àwọn oògùn òyìnbó tó jẹ́ oògùn líle tí máa ń mú kí nǹkan ọmọkùnrin ó le rántí kéèsì ẹnìkan tó lo oògùn líle ní Nàìjíríà ó lo oògùn líle ó ṣe tí ó ṣe tán nǹkan ọmọkùnrin rẹ̀ kò bá rọ̀ mọ́ kò rọ̀ mọ́ o ó lè gbagidi síbẹ̀ ni ògùn òyìnbó ló lò ó onímọ̀ ṣiṣẹ́kíṣẹ́ báwọn tọ́ ọ bá ní ò tọ́ ọ bá wá lọ kí ògùn òyìnbó mọ́lẹ̀ tó dájẹ́ tọ́ bá wá lè gbagidi tí ọ̀rọ̀ mọ́ ọ̀run làálàá o ó kú nù o ọba lójú ẹ̀ o oògùn tó jẹ́ ti herbs tó jẹ́ herbs tó jẹ́ ewé àtegbò tí o lè lò ó ń bẹ ẹ sì lọ ṣọ́ra fún ọ̀pọ̀lọpọ̀ oògùn tí wọ́n ń polówó fún alẹ́ lórí social media àṣírí tí ń bẹ́ẹ̀nbẹ́ mo fẹ́ sọ lálẹ́ yìí tí ẹ bá wo social media lónìí nínú oògùn tí wọ́n ń polówó jù òun ni oògùn alẹ́ àti oògùn afàtọ̀ àti oògùn àmútóbi ẹ jẹ́ ń kó gbogbo ẹ̀ papọ̀ oògùn alẹ́ oògùn alẹ́ àti oògùn àfàtọ̀ oògùn alẹ́ oògùn àfàtọ̀ àti oògùn àmútóbi òun ló kù wọ́n kù ní ìsìn lórí social media tí wọ́n ń polówó ṣe wá rí mo mọ àṣírí wọn lóòótọ́ tó bá ra oògùn yẹn tó bá ra oògùn yẹn nǹkan ọmọkùnrin rẹ yóò le èyí tán bá sọ pé ó jẹ́ àfàtọ̀ ó ní spáàmù sí i èyí tán bá pè ní àmútóbi ìyẹn ni tí ó jẹ́ kí àsákàrí kí kí wọ́n rẹ̀ kó gùn sí i so ọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tó gùn yẹn oògùn òyìnbó ni wọ́n mí sí máa oògùn òyìnbó tí máa ṣiṣẹ́ kíṣẹ́ wọ́n wá fi nǹkan míì kún wọ́n fi pò lójú ìtọ́pọ̀lọpọ̀ ń ṣe nìyẹn o àwọn kan ò ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ ń ṣe nu ló fi já sí wípé àwọn ni wá pọ̀ lórí social media lónìí ogun alẹ́ ogun afatọ̀ ogun àmútóbi ni wọ́n wá ń ṣe yìí. kọ̀ọ̀kan wà kíáfù pẹ̀lú ilé ìtọ́ba gbogbo wọn náà ni wọ́n ń sọ pé oògùn àwọn natural herbs làwọn lò kò sí kinní kan ń bẹ̀ ẹnu wọn dùn ní o ẹnu wọn ló dùn o ẹni tó ọ̀bá mọ̀ rí délédélé tó lè bi léèrè dáadáa pé kí lẹ fi pè ló rẹ̀ má ra oògùn lọ́wọ́ rẹ̀ o. Islam ò tako ká lo ewé àtegbò nítorí kí àsákàrí lè le dáadáa. Islam ò tako ká lo ewé àtegbò nítorí kí spam kanti wa kó lè pọ̀ dáadáa torí tí spam kanti tí ò bá tó nǹkan oyún ò ní wáyé obìnrin àtọkùnrin obìnrin àtọkùnrin ló sì bùkátà sí apàtọ̀ àtobìnrin àtọkùnrin ni torí pé spam ń bẹ ní ara ọkùnrin spam náà sì ń bẹ lára obìnrin tóbìnrin ń bẹ nígbàyà rẹ̀ méjèèjì tọkùnrin sì ń bẹ níbi bàràdì rẹ̀ tí ọba wa tó nǹkan lára rẹ̀ fún dìkan tàbó míì onídìí kò boost yẹ bá fẹ́ boost yẹ ohun tó bá jẹ́ herbs oníkóòlù àgbo nínú oògùn tó dáa jùlọ fún alẹ́ afàtọ̀ àti àmútóbi òun ni àgbo wà torí pé àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ṣe pẹ̀lú liquid therefore kó o mu omi kí nǹkan tó lò kó jẹ́ bí omi ọmọ ń dáa púpọ̀ ọmọ ń dáa púpọ̀ so obìnrin ò ní ìdí alẹ́ kò sí nǹkan kankan lára obìnrin tó bùkátà sí pé kó le ọkùnrin ló ní ìdí alẹ́ àtọkùnrin àtobìnrin ló ní ìdí afàtọ̀ àtobìnrin àtọkùnrin ló ní ìdí àmútóbi torí pé àmútóbi méjì ló wà àmútóbi tí àsákàdì wà lọ́tọ̀ àmútóbi ti ọyàn náà wà lọ́tọ̀ nígbà míì bẹ tó ga sí pé obìnrin ọyàn rẹ̀ yóò kéré púpọ̀ yóò kéré débi pé ojú ó sì máa tì í yóò kéré ju ọjọ́ orí ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni máa ń ṣẹlẹ̀ sí ọkùnrin míì tó ga sí pé nǹkan ọmọkùnrin rẹ̀ yóò kéré ju ọjọ́ orí ẹ̀ lọ. ẹlẹ́gbẹ́ pé nǹkan kò sí ń bẹ̀ ni. therefore àwọn hormones tí ó rọ̀ mọ́ tọmọkùnrin àti tọmọbìnrin àwọn oúnjẹ kan ń bẹ tó lè boost ẹ̀ àwọn ewé àtegbò kan ń bẹ tó lè lò tó máa jẹ́ kíkiní yìí tó máa jẹ́ kí ó tó òdiwọ̀n tí òun fẹ́. ní ṣókí ni pé alẹ afàtọ̀ àmútóbi mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀tọ́ ni níwọ̀n àgbà tí o ti lo èròjà haram ẹni tó mọ ògùn ẹ̀ mọ ògùn ẹ̀ ẹni tí ó sì mọ ò mọ̀ mọ́ lo ògùn ètò bá jẹ́ haram wọ́n á máa fi ọtí kí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí aráàmù sí lọ tí ọ̀gbọ́dọ̀ débẹ̀ so tá a bá sọ pé mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ ẹ̀tọ́ mọ́ sọ di èèwọ̀ mọ́ra ẹ lọ́wọ́ mọ́ sọ di èèwọ̀ mọ́ra ẹ lọ́wọ́ wọ́n èyí sì yìí sábà pọ̀fọ̀ wọ́n èyí sábà pọ̀fọ̀ kì í ṣe pé kò sí alẹ́ tó ní ọ̀fọ̀ nú o alẹ́ tó ní ọ̀fọ̀ ń bẹ o afàtọ̀ tó ní ọ̀fọ̀ ń bẹ o ṣùgbọ́n kò common lọ́dọ̀ àwọn ológun ló fi gá sí wípé ọkàn lè lọ sọ́dọ̀ àwọn ìyá alágbo pé mo nídìí àgbo alẹ́ mo nídìí àgbo afàtọ̀ mo nídìí àgbo àmútóbi tọ́bájóbìnrin ni wọ́n lè sọ pé ó mọ̀ mu àgbo yìí ó sì máa fi ọṣẹ yìí wọ́n máa fi pa igbá àyà rẹ̀ tó bá sì jọkùnrin náà wọ́n lè ní ọmọ mu àgbo kan ó sì máa fi kinní náà pa abẹ́ rẹ̀ níwọ̀n ìgbà tí ò bá ti sí èròjà àràmù ń bẹ ẹ̀tọ́ ni lílo àwọn nǹkan wọ̀nyẹn jẹ́ fún mùsùlùmí. Okay? Now, mo sì sọ fún wa pé ká ṣọ́ra fún àwọn oògùn um, drug tí máa dá wàhálà sílẹ̀ that was a time tí ọkùnrin kan tó lọ da dírọ́ọ̀gì òyìnbó jẹ nítorí alẹ́ Àbújá níṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ òkú ẹ̀ ni wọ́n bá lẹ́jọ́ kejì nígbà tí ń wo yàrá tó ti lọ ṣe ìbàjẹ́ ìbàjẹ́ ló lọ ṣe o kò sí pẹ̀lú ìyàwó rẹ̀ o ó fi ìyàwó sí Èkó ó lọ ṣiṣẹ́ ní Àbújá ó wá lọ bọ́ sọ́wọ́ olóṣó ó wá fẹ́ tẹ olóṣó lọ́rùn olóṣó tí ò ṣe tẹ lọ́rùn ó fẹ́ tẹ lọ́rùn ó wá lọ kó mẹ́fà jẹ nínú wọn ní kó lo méjì ó wá lọ lo mẹ́fà ó kú mọ́júmọ́ ni o ó kú mọ́júmọ́ ni o tí ó gá sí pé àgbo ló bá lò tẹ́ bá ní kó lo àgbo síbì kan tó bá lo síbì mẹ́ta kò lè yíwọ́ bọ̀ tó bá ti jẹ́ tẹ́bílẹ̀tì tiwọn ni tẹ́ bá ní kó o lu ẹyọ kan tó o bá lo mẹ́ta sórí ó lè lè gbagidi kalẹ̀ tí ò ní rọ̀bọ̀rọ̀ torí pé iṣẹ́kíṣẹ́ ni ó sì lára rẹ̀ so ká very careful now ká wá fàbọ̀ sí orí arákùnrin wa tó sọ wípé òun òun ò òun ò rí adùn lára ìyàwó òun alákọ̀ọ́kọ́ náà ni pé a ní àwọn ìbéèrè tàbí léèrè tí ó fẹ́ èsì ẹ̀ lọ́dún ara rẹ̀ òun fún ara rẹ̀ ìbéèrè tó jẹ mọ́ ni pé ṣé ara rẹ̀ máa ń le dáadáa torí pé ẹni tí nǹkan ọmọkùnrin ò bá le dáadáa kò ní gbádùn ìbálòpọ̀ o pẹ̀lú ìyàwó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣé àtọ̀ ara rẹ̀ só tó torí pé ẹni tí àtọ̀ ara rẹ̀ ò bá tó kò ní gbádùn ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó ní í ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ òun ni wípé ojú ara obìnrin ojú ara obìnrin fún àwọn ìdí kan tó lẹ́tọ̀ọ́ àti fún àwọn ìdí kan tí ò lẹ́tọ̀ọ́. ojú ara obìnrin nígbà míì a máa di bí ẹnu ọ̀nà tílẹ̀kùn bẹ̀ tóbi. tọ́rọ̀ bá sì ti rí báyẹn tí ó wà dàbí ìgbà tí èèyàn kàn ti kálámù bọ inú ìgò tàdá ẹ wo bí ẹnu ìgò tàdá ṣe máa tóbi tó ẹ sì wo bí kálámù ṣe máa tínrín tó kò ní fíìlì adùn kò ní fíìlì adùn kó ṣàkíyèsí àárín yẹn òmíì tún rèé tó tún lè sábàbí rẹ̀ òní wípé ohun tí ń jẹ́ ìbálòpọ̀ kó tó lè dùn kò gbọ́dọ̀ jọ rapin kò gbọ́dọ̀ jọ rapin. ìfipábánilòpọ̀ ẹnìkan ò ní gbádùn rẹ̀ foreplay eré àti iwájú tí ó bá ti wáyé lára ọkùnrin láàrin ọkùnrin láàrin ọkọ àti aya rẹ̀ wọn ò ní gbádùn irú ìbálòpọ̀ bẹ́ẹ̀ ìsáyédà kíkan má gbádùn rẹ̀ tàbí káwọn méjèèjì kan má gbádùn rẹ̀ so wọ́n fẹ́ kí obìnrin kó máa ọ̀nà tí ó gbà bá ọkọ ẹ̀ ṣeré kọkùnrin náà sì mọ ọ̀nà tí ó gbà bá aya ẹ̀ ṣeré kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ojúṣe. lẹ́yìn náà ó wá ń bẹ nínú àwọn obìnrin tí wọ́n ní problem naturally tó ga sí wípé wọn ò mọ eré ṣe pẹ̀lú ọkọ wa. tàbí wọn ò mọ àsìkò wo ló yẹ káwọn bọkọ àwọn ṣeré eré àṣeélẹ̀ kì í sábà wúlò bí àpẹẹrẹ ó ti mọ̀ pọ́kọ rẹ̀ ò ní súnmọ́ lónìí ò ní ìdíkọ̀ ọba ṣeré kọ́mọ́dé pé gbàtọ́ bá wá bùkátà sí ọ ò ní lè ṣeré má eré àṣeélẹ̀ nu òun lè lọ bọ́kọ ẹsẹ̀ eré níjẹta àbánà kó wá fẹ́ lo eré ìjẹta tàbí eré àná kó fẹ́ lò lónìí kò ní work kò ní work so ẹ̀sìn rẹkọmẹ́ǹdì erépá láàrin ọkọ àtìyàwó ní tòsí ìgbà tí wọ́n fẹ́ ṣe eré ìfẹ́ wọ́n gbọ́dọ̀ bára wọn ṣeré pa níwọ̀nba so ìyẹn báyẹn kí n tún wá sáré yán kí ni máa ń fà tó ga sí wípé kódà kí obìnrin kó mèrè ṣe pẹ̀lú ọkọ rẹ̀ kódà kó ṣe é ní àsìkò tó yẹ kó ṣe é tí ara ọkọ rẹ̀ fi jí pépé nínú nǹkan tí máa ń ṣe ìdíwọ́ fún ọkùnrin nígbà míì tí ò ní jẹ́ kó lè ṣe dáadáa lọ́dọ̀ aya rẹ̀ ó ní àwọn nǹkan tí mo fẹ́ kà lẹ́yìn. alákọ̀ọ́kọ́ àwọn ọkùnrin tí wọ́n bá máa ń ṣiṣẹ́ over overtime tí wọ́n bá máa ń ṣiṣẹ́ overtime wọn kì í lè súnmọ́ ìyàwó wọn rẹ́gúlálì tán bá kó ọgọ́rùn-ún ọkùnrin jọ tán bá kó ọgọ́rùn-ún ọkùnrin jọ pàápàá jù lọ lásìkò tá a wà tó ga sí pé àwọn mibimíìdì àwọn magi ibú ok tẹ́ ẹ fi ń sebẹ̀ fáwọn ọkọ yín ẹ̀yin fún ara yín ẹ ti ń pa àwọn ọkọ yín díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀sìn pa wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ mọ́jì òdú ọ̀ tí ọ̀bá lè súnmọ́ dáadáa mọ́ iṣẹ́ magi tó kó fún ni wọ́n ló pa lápáyé àwọn nǹkan rán dandan tẹ́ ń dà lu ọbẹ̀ kó lè dùdùn ìranù kó lè dùdùn asán tí nǹkan adùn bá ti pọ̀jù nú sísẹ̀mù ọkùnrin yóò máa pa pàfọ́mánsì ọkùnrin ni tọkùnrin bá ti jẹ́ ẹni tí máa ń ṣe extra time eh? kò ní psychologically sẹ́ǹsì ò ní máa sí níbi sex tí ọkùnrin bá ti di pé ó ti kọjá fifty sókè kò lè dàbí ìgbà tí ò ti wọ fifty. bẹ́ẹ̀ sì ni àwọn àìsàn kan tó wá máa ń bẹ tọkùnrin bá ti ní i kò ní lè pàfọ́ọ̀mù dáadáa ọkùnrin tó ní àìsàn diabetics ọkùnrin tó ní àìsàn hypertension ìwọ̀nba ni ó lè ṣe tó o fẹ́ kó kú sí ọ ní ìgbà àyà. so àwọn ọkùnrin kan bẹ tó jẹ́ àyàfi tó ga sí pé wọn ò bá pé 80 years wọn ò bá pé ninety years bí ìgbà tán sì wà ní ọ̀dọ́ ni irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọn ò common àwọn ọkùnrin tó common ni pé below 50 years wọn á wà sẹpẹ́ after 50 years agbára ó dínkù ọkùnrin tó bá sì máa ń jẹ́ aláṣekúdórógbó iṣẹ́ kò sí ni ó ti lo gbogbo ọ̀sán ó tún lo ọba táìmù nírọ̀lẹ́ ẹ̀yìn náà ló fi ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tó lọ ṣeun torí ntẹ́ ẹ̀jẹ̀ náà ni wà tá a mọ̀ rẹ. so ẹ̀kọ́ kan ní ọmọ aráàyè fún sex ju gbogbo ẹ̀ lọ jẹ́ kí oúnjẹ tó ọmọ fún baálé rẹ jẹ jẹ oúnjẹ tó wà nàchọ́ra àsìkò tó bá ní ìdí rẹ ni àsìkò tí kò máa náwó eré sí i bọ́ ọ bá náwó eré sí i lásìkò tí ò nídìí rẹ yọ sọnù ẹni o yóò jásìkò tó nídìí rẹ nígbà tí wọ́n náà sì mọ̀ wípé èyí sábà fẹ́ ṣeré àyẹ́sí pé mọ́ rìsáàfù eré òun di àsìkò tí òun náà nídìí rẹ̀. bákan náà sì ni pé gbìyànjú kó o rí pé o ní oríṣiríṣi àrà tóbìnrin máa ń dá fún ọkọ rẹ̀ lásìkò ìbálòpọ̀ títí tó fi mọ́ ohùn. obìnrin tí ó kàn sùn kalẹ̀ bí òkú lásìkò tọkọ ẹ̀ bá ń bá a lò pọ̀ kì í jẹ́ kọkùnrin ó gbádùn ìbálòpọ̀ kì í sì jẹ́ kọkùnrin ó ní interest ìbálòpọ̀ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀. so tó bá ti wá rí àgbo afàtọ̀ tó bá rí àgbo alẹ́ tí ò ní èròjà àràmù nínú máa gbìyànjú kí o máa lò ó máa gbìyànjú kí o máa lò ó aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa èyí ni ibi tí a dúró sí ní alẹ́ tòní insha Allah ká tún máa pàdé lórí ètò wa tó bá di ní ọ̀la subhanaka allahumma wa bihamdik subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.